yìnyín ọlá ògo ni fún ọ agbára àti pàjẹ́ tìrẹ ẹgbẹ̀rún àwọn kò tó yan àwòrán àjùbà rẹ obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí màá tún ṣapá gẹ́ngẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀ mo ní mo dé lórúkọ Jésù Kristi àpáta ayérayé kìkì ògo nínú ògo ọba lánàá ọba lónìí ọba lọ́la ọlọ́run tí ti ayérayé ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún kìkì ògo nínú ògo ẹ rí i pé mo tún sáré mórin yẹn wọ̀ mo kọrin yẹn nípa obìnrin àwa obìnrin gbogbo ẹ̀yin tí ẹ bá jóbìnrin ìwọ ṣáà ti gborí ẹ mú pé mo kú oríire gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ obìnrin tàbí yálà tẹ mọ̀ pé láti ara obìnrin lẹ ti gbà jáde tún sọ wípé mo kú oríire. Hmm. àwa obìnrin àwa obìnrin kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ pẹ̀lú wa kí ló ń ṣẹlẹ̀ sí wa gangan. bóyá ojóbìnrin tó wà níbi tó ń gbọ́ mi tàbí yálà tó láǹfààní àti máa wò mí lọ́wọ́lọ́wọ́ bóyá o wà nípa àìlọ́kọ tàbí yálà ìgbéyàwó ẹ túká àbí nǹkan ṣẹlẹ̀ hmm. má ronú rárá o mo fẹ́ kó o mọ̀ dájúdájú pé tí o bá ní lọ́kọ ọlọ́run ò ní dẹ lóbìnrin tí ò bá ní ní ẹni tẹ́ ẹ máa jọ máa máa gbé pọ̀ gẹ́gẹ́ bíi tọkọtaya dọjọ́ alẹ́ ọlọ́run ò ní dá ẹ ní obìnrin rárá tí ò bá ní bímọ láyé kan ṣoṣo tó o wá yìí mo fẹ́ kó o mọ̀ wípé ojú ara tọ́mọ máa ń gbà jáde tó wà lára ẹ yẹn ò ní fi síbẹ̀ tí ò bá ní lọ́kọ láyé kan ṣoṣo tó o wà yìí ibi tí ọkùnrin máa ń gbà gbádùn lára obìnrin ọlọ́run tó dá ẹ tó fi sí ẹ lára ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọlọ́run ò ní fi síbẹ̀ mo fẹ́ kó o mọ̀ lẹ́ni pé gbogbo nǹkan tọ́lọ́run dá pátápátá kò sí àṣìṣe nínú wọn ohun gbogbo tí ọlọ́run dá kò sí àbùkù kò sí mistake kankan bó ti wù kó mọ kò sí nínú ẹ̀ mo fẹ́ kó o fi rẹ lọ́kàn balẹ̀ níwọ̀nba ìgbà tó ti jóbìnrin lábẹ́ bó ti mọ̀ kó rí o máa lọ́kọ lábẹ́ bó ti mọ̀ kó rí ìgbéyàwó ẹ̀ tó tún ká yẹn ó sì máa padà sípò kódà pàápàá tó bá jẹ́ pọ́kọ yẹn náà ló bá ní fẹ́ mọ́ dájúdájú ọkùnrin gidi tó dájọ́ kọ àárọ̀ yẹn lọ lọ́lọ́run máa gbé pàdé ẹ̀ ojóbìnrin ò tí ìbímọ ẹ wá ń lé bákan ìwọ ṣáà ti fọkàn rẹ̀ balẹ̀ níwọ̀nba ìgbà tó ti jẹ́ pọ́bìnrin ní ẹ̀yìn wo ohun gbogbo tọ́lọ́run dá báyìí dáradára ni. eléyìí ni mo fi kí wa kúlé lórí ètò Ògo Ìgbàlà lẹ́yìn ẹ má gbàgbé Fowóṣadé Adéfẹ́nwá lórúkọ tèmi ọmọ onílẹ̀ ọmọọba tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì bàbá mi ló máa ń tẹ̀ gírígírí àwọn abánigbé àwọn náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. àlejò mi ti wà níkàlẹ̀ hmm. ẹja ńlá ni mo pa lẹ́ni ẹja ńlá ni torí tí n bá sọ ìlú tó ti wá fún yín ẹ̀yin gan máa mọ̀ dájúdájú pé ẹja ńlá òun ni mo gbé wá. níjọ́ kan ni wọ́n pè pé à ẹ ẹ madam ṣé madam tó máa ń ṣe gbogbo ala Fridays ni mo ní à bẹ́ẹ̀ ni oníta ni mò ń bá sọ wọ́n ní à ẹ pásítọ̀ Stephen ni o láti ìlú Èkìtì àwọn náà dẹ̀ fẹ́ wá sórí ètò gbogbo ẹ̀ látòdìdí ìlú èkìtì àwa mm, dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọjọ́ tá a dá ọjọ́ yẹn pé ọjọ́ tá a dá yìí náà ọlọ́run tún fún wa ṣe ọjọ́ yẹn náà kò láyọ̀ ẹ̀rí pọ̀rọ̀ wa tọpọ̀ òjọ̀pọ̀lọ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò Ògo Ìgbàlà pátápátá èmi náà bá yín dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà nítorí pé kí ni mo jẹ́ níwájú yín kí ni mo jẹ́ lórúkọ Jésù mi mà níra mi níwájú yín níwájú yín mi ò mà níjọra mi lójú níwájú yín báyìí mi ò wà ní ṣìṣe o lórúkọ jésù kristi ẹ̀yin náà ò ní sọkọnù ẹ̀ ní sọmọnù ẹ̀ ní sáyànù ògo tó wà nínú ayé yín lórúkọ jésù kristi ọmọ aráyé ò ní wọ̀ wálẹ̀ àlejò mi ti wà níkàlẹ̀ èèyàn ọlọ́run ni wọ́n hmm, èèyàn ọlọ́run ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé rìn àjò yẹn ò tí ì fi bẹ́ẹ̀ pẹ́ kò tí ì gùn rárá àmọ́ lábẹ́ ìṣẹ́jú kékeré tá a ti fi ń sọ̀rọ̀ tá a ti ríra yìí èmi náà rí pé ní tòótọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run Jèhófà ó ṣe kí ni o odidi báyìí òun ló bá wọn dúró tó bàbá wa ẹ bá mi kí gbogbo ara lé. mo kí gbogbo ẹ̀yin ara lé bí ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ láàyè mo súre fún gbogbo ojú kankan tí ń wò mí báyìí ìwà láyé agbára àṣẹ ọlọ́run ẹni tó dá ayé àti ọ̀run ìkáwọ́ ẹni tí àti wà láàyè àti àtikú ní orúkọ jésù kó bẹ ìṣẹ̀dá yín wò mo gbàdúrà bí a ti fẹ́ máa gbọ́ mi ní àkókò yìí ohun rere gbogbo tí ọlọ́run dámọ́ ìgbà àti àkókò yín ní orúkọ jésù yóò di mímọ̀ ẹ̀ẹ̀kan tó wá sáyé yìí ò ní di asiniwáyé ò ní fi àrà sínú kú mo dá gbogbo ògo àti ọlá padà sí ọ̀dọ̀ ọlọ́run ògo ni fún ọlọ́run lókè ọ̀run. hallelujah hmm, ẹ̀yin náà ti rí i pé ẹja la ni mo gbé wá àìtí ẹ̀ tí ìbẹ̀rẹ̀ rárá ẹ̀ tí ìrìn kankan ẹ̀yin náà rí àdúrà tó ti kọ́kọ́ ṣe kí ni tó ti ṣíwájú yẹn lórúkọ jésù kristi gbogbo ọ̀rọ̀ ìwàásù ni àdúrà ni tó máa jáde láti ẹnu àwọn bàbá nínú olúwa sáyé yín sáyé tèmi náà léni lórúkọ jésù kò ní lọ lásán tó àkórí tá a fẹ́ fi bá a sọ̀rọ̀ lénìí òun náà ni a pè ní jẹ́ kí ìjọba rẹ dé let thy kingdom come bàbá wa ẹ̀yin lọ́lọ́run pé <laughs> ó ṣeé ṣe kó sì pè mí àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ò tí ì pè mí wọ́n dẹ̀ sọ pé ẹnu onípọ̀n náà láti máa ń gbọ́ pọ̀n ó yá ẹja tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ Ah, ẹ ṣeun gbogbo ara ilé pápátá mo fẹ́ kí gbogbo ènìyàn tó wà ní abẹ́ àkóso ohun yìí kó fi ara balẹ̀ láti gbọ́ àwọn èdìdí ló sọ ní alẹ́ ayédó ẹnikẹ́ni tó bá ti mọ èdìdí ọ̀rọ̀ òun nìkan ní rìn láì fi ẹsẹ̀ kọ ẹni bá sì ti ní èdìdí àti àṣírí ọ̀rọ̀ lọ́wọ́ àti rin ìrìn àjò rẹ̀ débi ògo kì í nira ìdí ni wípé ohun gbogbo tí Ọlọ́run dá pápátá èdìdí ni gbogbo rẹ̀ bí ènìyàn ò bá ti mọ̀nà tó dá pàdépàdé ó lè sọnù mo hmm. gbàdúrà fún gbogbo ẹ̀yin ọkàn tẹ́fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ yìí ohun gbogbo táyé rẹ̀ nílò tó fi jẹ́ ènìyàn tó òfin ní sí ìyàn wáyé tó òfin ní fi àrà sínúkú gbogbo rẹ̀ ní kankan ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. a ní jésù kristi. a àkọ́ni ohun tí a fẹ́ fi gbé agbára wa ní ìmọ̀ràn lákòókò yìí kò pọ̀ púpọ̀ òun náà ni jẹ́ kí ìjọba rẹ̀ dé let the kingdom come. Hmm. I declare in the name above every other name. Lórúkọ the Jésù. kingdom that will bring settlement to all your difficulties. Lórúkọ all Jésù. your information of your life. Lórúkọ I declare Jésù. to them that the Lord release accordingly in the name of Jesus Christ. Amen. Bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ láàyè ohun gbogbo tí Ọlọ́run òdá ti fi pa yọ nínú ayé rẹ̀ ní orúkọ Jésù lábẹ́ àkóso ìjọba láti afẹ́gbéyẹ̀wò yìí Ọlọ́run á yọ gbogbo rẹ̀ sọ́dà rẹ̀. Àmín Jésù. Ṣìwágbọ́ oko tó di ipò bẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ kó di ẹyọ kan yìí mú gbogbo ẹnikẹ́ni tí a fi ṣe òdìrán lórí ọ̀rọ̀ rẹ wípé gbogbo igi ọgbà tí ọlọ́run ṣe yọ káàkiri lòun àfàtú ti gbòǹgbò ti gbòǹgbò tó òun òfin ní jẹ́ kó o jẹ́ èèyàn mo gbàdúrà irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ní òjijì ilẹ̀ alanu agbé wọn mẹ́. àmín jésù jẹ́ kí ìjọba rẹ dé ó ní ibi tí ọ̀rọ̀ yìí tí ó ti jẹyọ nínú bíbélì ó ní ohun tí ó ṣẹlẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ó ní nǹkan tó fa ọ̀rọ̀ yẹn wá bíbélì kọ̀wé rẹ̀ wípé ó ní nígbà tí àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n ṣe àkíyèsí ohun kan nígbà tí olúwa wa ń gba àdúrà àdúrà rẹ̀ le ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá ṣe àkíyèsí wípé nǹkan kan bẹ lẹ́yìn àdúrà yìí hmm. kan tó sọ ọ̀rọ̀ méjì ó ti kí àdúrà mọ́lẹ̀ kan tó sọ ọ̀rọ̀ méjì ó ti kí àdúrà mọ́lẹ̀ nígbà tí gbogbo wọn bá ń sùn tán rí gẹ́gẹ́ bí àkókò ìsinmi orí àdúrà náà bá wọ́n wá pe ara wọn sí àkíyèsí wípé nǹkan kan bẹ lórí ọ̀rọ̀ àdúrà yìí wọ́n wá pe ara wọn wọ́n ní ẹja súnmọ́ olúwa ẹ bàbá kọ́ wa náà bí a ti ń gba àdúrà pàápàá jùlọ bí Jòhánù bí o ti kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí pé ní àkókò náà lọ́run wọ́n ṣe àkíyèsí wípé ó ní àkókò tí Jòhánù onítẹ̀bọmi tó máa ń pe gbogbo àwọn ènìyàn rẹ̀ tá pè wọ́n jọ gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ń kọ́ wọn bí wọ́n ti ń gbàdúrà jésù wa kọjú sí wọn ó ní ẹ gbọ́ ó ní ẹ máa gbàdúrà báyìí ní gbogbo àkókò tí ẹ bá ti fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ bàbá wa ti ń bẹ ní ọ̀run kà wọ̀ mí fún orúkọ rẹ jẹ́ kí ìjọba rẹ dé ìjọba yẹn ní èdìdí ohun gan tí wọ́n pè ní àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ yìí pé ní gbogbo àkókò tó bá ti ń bá ọlọ́run sọ̀rọ̀ gbogbo àkókò yìí ló ní í ṣe pẹ̀lú àyànmọ́ ló ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá ló ní í ṣe pẹ̀lú ohun gbogbo tó wálé ayé wá ṣe ìdí nìyí tí ènìyàn ò bá ti mọ àwọn nǹkan wọ̀nyí nínú àdúrà ó ṣeé ṣe kéèyàn kó jẹ́ aládùá láyé ṣùgbọ́n kó má ní èrè àdúà hmm. nítorí pé ẹni tó máa dúà gbà òun lẹni tá a rí ipa àdúà ní ara rẹ̀ gbọ́ mi lẹ́ẹ̀kan sí i agbára tó sọ pé wípé òun aṣọ di aládùá ṣùgbọ́n tó òun ò ní jẹ́ kó rẹ́rì àdúà gbà mo sọ tẹ́lẹ̀ lónìí irú agbára bẹ́ẹ̀ iná ọlọ́run ó yẹ kó gbọ̀ wọ́n dànù lára rẹ̀ tó bá jẹ́ agbára ìpínlẹ̀ ni ní ilé ta ti bí ọ tó bá jẹ́ agbára ìpínlẹ̀ ní ilé ta bí ọkọ rẹ tó bá jẹ́ agbára ìpínlẹ̀ ní ilé tó ti yọ fẹ́ ìyàwó tó bá jẹ́ agbára ńlá tá a fi ṣe èdìdí ibi tó ti ṣiṣẹ́ yẹn tó fẹ́ gba ìbọ̀dé ti ṣẹ̀dá rẹ wípé òun ò ní gbà torí ògolo wípé òun ò ní gbà tó jẹ́ ènìyàn mo bá ní àṣẹ lónìí lábẹ́ àkóso ìjọba Kristi agbára bẹ́ẹ̀ Ọlọ́run kò ru wọn sọ́dá rẹ. àmì lórúkọ Jésù. di èyí mú gbogbo tí Ọlọ́run dá pápátá lábẹ́ àkóso orí ọ̀fẹ́ ni gbogbo wọn ti wà láàyè mo sọ tẹ́lẹ̀ àlàáfíà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 nígbà tí ìwọ bá ń gbàwẹ̀ fi òróró kun orí rẹ kí o sì bo ojú rẹ bọ́jú rẹ. hallelujah. hallelujah hallelujah hallelujah bàbá kó tó di pé àtẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí bàbá wa sọ wọ́n ní tá a bá fẹ́ gbàdúrà pé bàbá ti ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ wọ́n jẹ́ kó yá pé òun gangan ni èdìdí yìí kí dẹ̀ ni èdìdí yìí òun náà ni àdúrà a ní nǹkan méjì tá a máa fi fi ọlọ́run lórí ètò ògo ìgbàlà bí òun ṣe orin yìí sí ọlọ́run ọ̀gá ògo àpáta iráyé ọba tó mọ wá tó mọ àtọmọ ọgbà orí ó yá àtẹ̀mí àti ẹ ká kọrin ká kọjọ́ ká kọlù gbogbo agogo láti lọ fi pàdé jésù kristi olúwa wa pẹ̀lú ọpẹ́ ó